Iṣẹ́ àwọn àpọ́stélì orí kọkànlá. Àwọn àpọ́stélì àti àwọn arákùnrin tí ó wà ní Jùdíà sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerúsálẹ́mù, àwọn tí ìkọlà ń bá a sọ wípé. Ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù bẹ̀rẹ̀ sí í fún wọn lẹ́sẹẹsẹ wípé. Èmi wà ní ìlú Jópa mò ń gbàdúrà mo rí ìran kan ní ojúran ohun èlò kan sọ̀kalẹ̀ bíi gọgọwú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó sì wá títí dé ọ̀dọ̀ mi mo tẹjú mọ́ ọ mo sì fiyè sí i mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ààyè àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run mo sì gbọ́ ohùn kan tí ó fọ̀ sí mi pé dìde pétérù máa pa kí o sì máa jẹ ṣùgbọ́n mo dáhùn wípé àgbẹ̀dọ̀ olúwa nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́kan kò wọ ẹnu mi rí láé ṣùgbọ́n ohun kan dáhùn lẹ́ẹ̀kejì láti ọ̀run wá pé ohun tí ọlọ́run bá ti wẹ̀nù ìwọ má sì pè é ní èèwọ̀ èyí sì ṣe ní ẹ̀ẹ̀mẹ́ta a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run sì wò lójú kan náà ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà tí a rán láti kesaria sí mi ẹ̀mí sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ kí èmi má ṣe kọminú ohunkóhun àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ a sì wọ ilé ọkùnrin náà ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀ tí ó sì wí pé ránṣẹ́ lọ sí Jópa kí o sì pe Símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ là bí mo sì ti bẹ̀rẹ̀ sí í sọ ẹ̀mí mímọ́ sì bà lé wọn gẹ́gẹ́ bí ó ti bà lé wa ní àtètèkọ́ṣe nígbà náà ni mo rántí ọ̀rọ̀ olúwa bí ó ti wí pé johannu fi omi baptisti ní tòótọ́ ṣùgbọ́n a ó fi ẹ̀mí mímọ́ baptisti yín ǹjẹ́ bí ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó ti fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristi Olúwa gbọ́ ta ni èmi tí èmi ò fi di Ọlọ́run ní ọ̀nà. nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì pa ẹnu wọn mọ́ wọ́n sì yin Ọlọ́run lógo wípé. ǹjẹ́ Ọlọ́run fi rònú pìwàdà sí iyè fún àwọn kèfèrí pẹ̀lú. nítorí náà àwọn tí a sì tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stefanu wọ́n rìn títí dé Fẹ́níkè àti Kípùrù àti Áńtíókù wọn kò sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú wọn tí í ṣe ará Kípùrù àti Kírénè nígbà tí wọ́n dé Áńtíókù wọ́n sọ̀rọ̀ fún àwọn Elénì pẹ̀lú wọ́n ń wàásù Jésù Olúwa ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wàgbọ́ yípadà sí Olúwa ìyìn wọn sì dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù wọ́n sì rán bánábà lọ títí dé antioku ẹni tí nígbà tí ó dé tí ó sì rí orí ọ̀fẹ́ ọlọ́run ó yọ̀ ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ni kí wọn kí ó fi ara mọ́ olúwa nítorí òun jẹ́ ènìyàn rere ó sì kún fún ẹ̀mí mímọ́ àti fún ìgbàgbọ́ ènìyàn púpọ̀ ni a sì kà kún olúwa bánábà sì jáde lọ sí tásù láti wá sọ́ọ̀lù nígbà tí ó sì rí i ó mú un wá sí Áńtíókù ó sì ṣe fún ọdún kan gbáko ni wọ́n fi ń bá ìjọ péjọpọ̀ tí wọ́n sì ń kọ́ ènìyàn púpọ̀ ní Áńtíókù ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní kírísítíánì ní ọjọ́ wọn ni àwọn wòlíì sì ti Jerusalem sọ̀kalẹ̀ wá sí Áńtíókù nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Ágábù sì dìde ó ti pa ẹ̀mí sọ pé ìyẹn ńlá yóò mú ká gbogbo ayé èyí tí ó sì ṣẹ ní ọjọ́ Kladiu Kesari àwọn ọmọ ẹ̀yìn sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Jùdíà èyí tí wọ́n sì ṣe wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Sọ́ọ̀lù.